the glory. We give you all the honor. Give praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. We give you all the all the glory. We give you all the honor. We give you all the all the glory. They belong to you, Lord. We give you all the all the glory. We give you all the honor. We give you all the all the glory. They belong to you, Lord. We give you all the all the glory. Baba, we give you. all the honor. We give you all the all the glory. We belong to you, Lord. Ẹ jẹ́ àpá sọ pé Jésù ò ṣe o, ẹ̀mí mímọ́ ò ṣe o, a gbogbo ògo àti ọlá ìyìn padà sọ́dọ̀ yín ògo ni fún orúkọ rẹ tó bá jẹ́ pé ògo làwa lè sọ ẹ jẹ́ ká máa sọ pé ògo tó bá jẹ́ pé jésù ò ṣe làwa lè sọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa sọ pé jésù ò ṣe o ẹ̀mí mímọ́ ò o jésù ò o ẹ̀mí mímọ́ ò o jésù ò o ẹ̀mí mímọ́ ò o jésù ò o ẹ̀mí mímọ́ ò o a sọ pé ẹ ṣe a dá gbogbo ògo àti ọlá àti ìyìn padà sọ́dọ̀ yín lórí iṣẹ́ ìránṣẹ́ yìí adúpẹ́ ibi tí ẹ ti bẹ̀rẹ̀ adúpẹ́ ibi tí ẹ bá dé adúpẹ́ ibi tí ẹ mú lọ torí pé ìwọ ni torí pé ìwọ ni torí pé ìwọ ni torí pé ìwọ ni torí pé ìwọ ni torí pé ìwọ ni torí pé ìwọ ni ní orúkọ Jésù Kristi Olúwa wa Olúwa ìwọ ni o. Oh olúwa ìwọ ni o olúwa ìwọ ni o ènìyàn kọ́ o ìwọ máa ní olúwa ìwọ ni o olúwa ìwọ ni o olúwa ìwọ ni o ènìyàn kọ́ ò ìwọ máa ní. olúwa ìwọ ni o ìwọ ni. olúwa ìwọ ni o. olúwa ìwọ ni o. ènìyàn kọ́ ò ìwọ máa ní. ẹ ṣé ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ bá dé àdúpẹ́ o Jésù fún ibi tẹ́ mú wa lọ sápò ṣe ni Olúwa sápò ṣe ni Olúwa àwọn ẹ̀yìn wa wò tún fi adé dé. O ṣe púpọ̀ gan olúwa. O ṣe púpọ̀ gan olúwa. O ṣe púpọ̀ gan olúwa. O ṣe púpọ̀ gan olúwa. O ṣe púpọ̀ gan olúwa. O ṣe púpọ̀ gan olúwa. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o. ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo jésù o ṣé o ẹ̀mí mímọ́ o ṣé o jésù o ṣé o ẹ̀mí mímọ́ well done holy spirit well done akínyìn kú iṣẹ́ ẹ ṣé o ẹ̀mí mímọ́ o ṣé o ẹ̀mí mímọ́ o ṣé o jésù o ṣé o ní orúkọ jésù kristi olúwa wa. Amen. Bàbá gba ọpẹ́ wa. Amen. Jésù gba ẹ̀yìn wa. Amen. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọlá ni fún orúkọ mímọ́ yín. Bá a ṣe ń tẹ̀síwájú, Jésù máa jọba lọ. Amen. Ògo ni fún orúkọ rẹ. Hallelujah. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Amen. Amen. Àmín. Àmín. Lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ jẹ́ ká jókòó ká sí Bíbélì wa. Let's take our seat and open our Bible. Sí ìwé Jòhánù. To the book of John. Orí ìkọkànlá. Chapter eleven. Ìwé Jòhánù orí ìkọkànlá. John chapter eleven. Kí ni akọmọ̀nà wa fún oṣù agbára tọdún yìí? What is our watchword for this month of power? Ah, ah. Rárá o, ẹsẹ̀ Bíbélì wo ni? John eleven kí ni? Kí ló sọ? Jòhánù orí kọkànlá. Ó yá. Ẹsẹ̀ kẹrìnléní ogójì. Ó yẹ ká ti mọ̀ ọ́ lórí o. Ẹni tí ó kú náà sì jáde wá tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀. lórúkọ Jésù Jésù á tú àwa náà sílẹ̀. Amen. nínú gbogbo ìdè àìlóye nínú gbogbo ìdè àìnímọ̀ nínú ẹ̀mẹ́ gbogbo tó ń yọ wá lẹ́nu tí ó ti jẹ́ ká jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run nínú oṣù agbára tọdún yìí Jésù á sọ wá dòmìnira lọ́wọ́ wọn Jésù á lọ́wọ́ wọn ní orúkọ Jésù Kristi Olúwa amen amen amen, in Jesus name ìwé Jòhánù yẹn náà la máa kà láti ẹsẹ̀ ìkíní. We are to read that same book of John chapter eleven from verse one ẹ wá lo máìkì torí àwọn tí. ará ọkùnrin kan kò sì dá lásàrù ará bẹ́tánì tí í ṣe ìlú maria àti màtá arábìnrin rẹ̀ maria náà ni ẹni tí ó fi òróró ìkunra kun olúwa tí ó sì fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù arákùnrin rẹ̀ ni lásàrù jẹ́ ara ẹni tí kò dá nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i pé olúwa wò ó ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá nígbà tí jésù sì gbọ́ ó wí pé àìsàn yìí kì í ṣe sí ikú ṣùgbọ́n fún ògo ọlọ́run kí a lè yin ọmọ ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀ jésù sì fẹ́ràn màtá àti arábìnrin rẹ̀ àti lásàrù nítorí náà nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dá ó gbé ijọ́ méjì sí ní ibì kan náà tí ó gbé wà ǹjẹ́ lẹ́yìn èyí ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé rábì ní lọ́ọ́lọ́ yìí ni àwọn Júù ń wá ọ̀nà láti sọ ọ́ ní òkúta ìwọ sì tún padà lọ síbẹ̀ Jésù dáhùn pé wákàtí méjìlá kọ́ ní bẹ nínú ọ̀sán kan bí ẹnìkan bá rìn lọ́sàn-án kì yóò kọsẹ̀ nítorí tí ó rí ìmọ́lẹ̀ ayé yìí ṣùgbọ́n bí ẹnìkan bá rìn lóru yóò kọsẹ̀ nítorí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀ nǹkan wọ̀nyí ni ó sọ lẹ́yìn èyí ó wí fún pé lásàrò ọ̀rẹ́ wa sùn ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí dìde nínú oorun rẹ̀ nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé olúwa bí ó bá ṣe pé ó sùn yóò sàn ṣùgbọ́n jésù sọ ti ikú rẹ̀ ṣùgbọ́n wọ́n rò pé ó ń sọ ti oorun sísùn ní náà ni Jésù wí fún fún gbangba pé Lásárù kú. Thank you ma God bless you ma. mo rò pé a fi ọkàn bá lọ bí wọ́n ṣe ń kà fún wa. I believe we all followed as he was reading. ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ gbé yẹ̀wò ni ní fastiri yẹn ó ní nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i wí pé Olúwa wò ó ara ẹni tí ìwọ fẹ́ràn kò ṣe kí ni kò dá. The first thing we have to consider is in the book is that verse three that says, Therefore his sister sent unto him, saying, Lord, behold, he whom thou lovest is sick. Now, a nílò láti bi ara wa léèrè ìbéèrè yìí. Ta ni wọ́n mọ̀ sí kí ni o? Mọ̀ mí. We need to ask ourselves this question that whom do I relate to? Ara ta ni ò yá? Who is sick? àwọn ará ẹ̀ taná pè. did the torí pé wọ́n mọ Jésù ṣe kí ni o nǹkan àkọ́kọ́ bi ara wa ní ìbéèrè yẹn ta ni wọ́n mọ̀ ṣe kí ni o mọ̀ mí bẹ́ẹ̀ni bá a ṣe wà ń bí sìn ẹlòmíì ní kì í ṣẹ̀ṣẹ̀ o but ta ló yẹ kó jẹ́ number one ó ní Jésù tán bá ní bóyá nǹkan kan ṣẹlẹ̀ kan sìn àní ṣàìsàn lórúkọ Jésù ṣé pharmacist àbí báwo náà ṣe máa ń pè é àbí tẹ́lómi tí máa kọ́kọ́ pè ah. ó yá ẹ bá ń dá iná báyìí ó yẹ but ta ni wọ́n kọ́kọ́ fi àìsàn yẹn lọ́n bì torí pé ó jọ rẹ̀ ó jọ rẹ̀ kí ni o lórúkọ Jésù ohun gbogbo tó tó tó ń yọ wá lẹ́nu ojúlówó ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ lóòrò Ọlọ́run á gbìn sínú wa gbogbo ẹ̀mí àìgbàgbọ́ tó mú ká mọ pàdánù rere lọ́dọ̀ ọlọ́run léni ọlọ́run á sọ wá dòmìnira lọ́wọ́ wọn ọlọ́run á sọ wá dòmìnira lọ́wọ́ wọn verse four yẹn ó ní nígbà tí jésù sì gbọ́ ó wí pé àìsàn yìí kì í ṣe sí kíni o ikú kíni jésù kọ́kọ́ ṣe yẹn ó kọ́kọ́ fi màríà àti màtá ní kíni o ẹ mọ̀ wọ́rí o àìsàn tó ṣe lásàrù yìí kì í ṣe sí kíni o ikú nígbà tí jésù sì gbọ́ fast nìyẹn o ó wí pé àìsàn yìí kì í ṣe sí ikú ṣùgbọ́n fún kí ni o ògo ọlọ́run kí a lè yin ọmọ ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀. From that verse, three, we can deduce that Lazarus had relationship with Jesus. So who are those people that we relate to? Because you have some people, when they are sick, the first thing they do is that they visit the pharmacies, they go to pharmacy. So we can see that in this case, it is very different. So we continue now from verse four that when Jesus heard this, the sickness is not unto death, but for the glory of God, for the Son of God. Ẹ jẹ́ ká wá lọ sí fa seventeen torí àkókò wa. Ó ní nítorí náà nígbà tí Jésù dé, ó rí i pé a ti tẹ́ sínú ibojì ní ijọ́ mélòó? Ijọ́ mẹ́rin. Ẹ jẹ́ ká bi ara wa léèrè o. As we have it in that verse seventeen that says, Then when Jesus came, he found that he had lain in the grave for four days already. Verse nineteen ó ní ọ̀pọ̀ nínú àwọn Júù sì wá sọ́dọ̀ Màtá àti Màríà láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn. Nítorí náà nígbà tí Màtá gbọ́ pé Jésù ń bọ̀ wá ó jáde lọ pàdé rẹ̀ ó ṣe kí ni o kí ni Màtá kí ló wà lọ́kàn ẹ̀ pé ó sì gba jésù gbọ́ síbẹ̀ pé despite pé lásàrù ti kú àti sin ní ọjọ́ mélòó mẹ́rin ó tún gbọ́rò pé jésù dé ó tún dìde láti ṣe kí ni o tó bá jẹ́ pé mi tó bá jẹ́ pé yín kí lẹ máa sọ. From verse 19 now, and many of the Jews came to Martha and Mary to comfort them concerning their brothers. Then Martha, as soon as he heard that Jesus was coming, went and met him. We can see in the case of Martha here that when he heard Jesus was coming, he still went to welcome Jesus. But if it were to be in my case, in your case, what would be our disposition to it, a reaction to it? Ṣé béèrè yẹn yé Do we understand the question? Láàánú sọ pé ìkà, ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe kí ni o, ó ṣẹ̀ wá ń bọ̀ nígbà tí nígbà tí ó sì sí kìdí apè ẹ o ò ṣe kínni o ò yọjú o ó tún kú ìjọ kìíní o ò wá ìjọ kejì o ò wá wá di ìjọ kẹrin ó mọ̀ tí ń rùn tá a bá tiẹ̀ gbọ́ pé ó ń bọ̀ gan-an kínni kí ló tún ṣe kínni o but wọn ò ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n ní ìgbàgbọ́ kínni o ìgbàgbọ́ ààyè pé Jésù pé ó sọ pé ó sùn ni ẹ wá wo verse twenty two ṣùgbọ́n nísinsìnyí náà mo mọ̀ pé ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run yóò fi fún ọ ó sì gbàgbọ́ síbẹ̀ pé despite pé Lásárù ti ṣe kí ni o ó ti kú òkú ọjọ́ mẹ́rin ó ti ń rùn ṣe bára wa ẹni tí ó ti wú bọ́ǹbọ̀ bọ̀ ìgbàgbọ́ àyè ṣe kí ni o n ta fẹ́ gbàdúrà lé lórí lóru èní nìyẹn ẹ̀mí àìgbàgbọ́ tó ń yọ ayé wa lẹ́nu kọ́lọ́run ṣe kí ni o kó bá wa bá wí. In the case of Martha, she still persisted in her faith, so she never got, she never relented that Jesus had tarried for four days. So what is he now coming to do after four days? So that is why we are to pray, as we have it in the book in that verse 22 that says, "But I know that even now, whatsoever thou will ask of God, God will give thee." So we are to ask for that faith. We are to pray against that unbelief that the Lord should rebuke unbelief in our lives. ẹjọ tó bá ti tó time láti gbàdúrà ẹjẹ àgbàdúrà dáadáa. when it is time to pray let's pray fervently. because ẹ jẹ́ ká bi ara wa ní ìbéèrè yẹn tó bá jẹ́ pa wà ni tó bá jẹ́ pé mi ni kẹ́ni kọ̀ọ̀kan ká bi ara wa nínú ọkàn wa kí ni nǹkan tí ọkàn wa kí ni ìdáhùn tọkàn wa fún wa pé a òkè fún àpẹẹrẹ ń sìn pé a pé lágbájá o operation jesus olè ló ṣe kí ni o ẹ jẹ́ ká dáhùn dáadáa ló ń lọ o jésù nìkan jésù nìkan lórúkọ jésù ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí wa o àwa gbọ́ pé kínní pé ẹ tiẹ̀ dá nọ́mbà lásán pé wọn ò gbé lásán gan complaint ṣe kí ni o ó ti pọ̀ rẹ́rẹ́rẹ́ a ti bẹ̀rẹ̀ sí kún débi pé àìsàn yẹn tún wá ṣe lórúkọ jésù ọlọ́run á tún wa ṣe. amen. ọlọ́run á tún wa ṣe. amen. ṣébi tá a kà yẹn só yé wa despite pé lásàrù tún wá ṣe kíni o jésù ò lọ síbẹ̀ títí àìsàn yẹn ó fi kú lẹ́yìn tí lásàrù wá kú wọ́n ti sin ọjọ́ kelo ọjọ́ kìíní jésù ò lọ ọjọ́ kejì jésù olówó àdé ọjọ́ kẹrin ó wá gbọ́ pé jésù ń bọ̀ a tún wá dìde pé kí ló ṣe ń ṣe kí ni kí n la kọ́kọ́ máa ẹjọ́ ẹ jẹ́ ká jó lóòótọ́ kí tó bá ṣe mí tó bá ṣe ẹ̀yin kí n la máa sọ. to be faithful. ẹ ẹ jẹ́ ká dìde ẹni tó bá dá lójú tó lè sọ̀rọ̀ tó bá jẹ́ pé mi ò nǹkan báyìí ni màá ṣe kí ni ò màá sọ. if it were to be me this will be my response you just have to be faithful to yourself like. hallelujah hallelujah yes ma. ẹ má bínú ẹ wá sọ̀rọ̀ sí mike. praise the lord. hallelujah. tó bá ṣe bí irú ti èmi. ẹ bá ẹ sún mẹ́nu. tí mo wà níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. yes ma. máa rò pé ah, kí ló dé kúkú dé wàá kúkú ṣe ẹni tó kúkú ti kú ó kúkú ti kú kí ló dé wàá ṣe ẹni tó sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ètínú àbí kò sọ̀rọ̀ ètínú ẹ ó ti sọ̀rọ̀ ètínú bíkọ́ kò ní kí ló ṣe kí ni o kí ló ṣe ẹ mọ̀ yìí pé ọ̀pọ̀ ohun tọ́lọ́run ti nílétò tó ní nípinnu fún wa tí sọ̀rọ̀ ètínú ló jẹ́ ká máa ṣe kí ni o ká máa pàdánù ọ̀pọ̀ nǹkan kì í ṣe pé Jésù ò fẹ́ ṣe é bọ̀ nígbà tá a ti béèrè béèrè tí ò tí ì ṣe kí ni o tí ò tí ì tẹ̀lé wa lọ́wọ́ ẹ wo ẹ wo àti ẹ̀ ti pèpèpè àwọn áńgẹ́lì dẹ̀ ti ṣe kí ni o wọ́n ti wà lójú iṣẹ́ bàbá ti kó àwọn áńgẹ́lì yẹn sójú iṣẹ́ but the moment tí ọkàn yẹn ti wà tó ti doubt pé ah so sì lè ṣe é bàbá yẹn àwọn áńgẹ́lì yẹn á ṣe kí ni o wọ́n á pause ó wá dìgbà tẹ́ni yẹn bá tuntun rórí ọ̀fẹ́ gbà láti ṣe kí ni o láti tún padà gbà pé Jésù lè ṣe kí ni o ó lè ṣe ìyẹn ò wá ṣe kíákíá because moment tí ọkàn yẹn ti kúrò lọ́dọ̀ ọlọ́run àgbà bòmí lọ ibòmí tó dẹ́ gbà lọ yẹn àforígbà nǹkan praise the lord hallelujah sàrántí ẹ̀kọ́ yẹn bí ẹni tí ò bá gbé jésù síwájú á ṣìnà tó bá ṣìnà ìran ẹni tó bá ṣìnà ló máa ń ṣe kíni o ló máa ń sọnù tó bá wá sọnù á wá ṣe kíni o á wá gba kámú á bẹ̀rẹ̀ sí ṣe ohun tó ṣe kí ni o bọ̀ tí Jésù bá ti wà ń wájú òun ló mọ̀nà kò ṣe kí ni o ìkan aláàánú lọ lọ́rùn á tún padà ránṣẹ́ mọ́mẹ́ǹtì tó rọra lọ yẹn ó lè tẹ́kì ten years ó lè tẹ́kì five years tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ̀ á máa wò pé ṣé Jésù Jésù dẹ̀ ṣe kí ni o ó ń gbọ́ àdúrà ṣùgbọ́n ẹ̀mí iyèméjì ń kọ́ ẹ̀mí àìgbàgbọ́ tó ń yọ wá lẹ́nu ń kọ́ ẹ̀yẹn wò ó tó bá jẹ́ pa wà ní kí ni àyògbà tá a ti ránṣẹ́ sí i ó wá kú tán sí i ó ń bọ̀ láti ẹ̀gbúrò ẹ̀gàn sá yọjú sá máa yọjú a ní yọjú but màtá ò ṣe kí ni o kò ṣe bẹ́ẹ̀ fàṣẹ̀tì ó ní ṣùgbọ́n nísinsìnyí náà mo mọ̀ pé ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run yóò ṣe kí ni o yóò ṣe fún ọ ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ tí kì í yẹ̀ ọlọ́run á gbìn sí wa nínú. Amen. Anybody that puts on this nagging attitude that it has happened, so why is it now still coming? So that means the person is hopeless because we must not waver in our faith. We must not doubt God because each time we doubt God, and the angels will cease to function. So it is on, uh, it is when the person now restored back to his faith, and this may take time. So it will delay God, and we have some people that they may even take it may even take up to ten years in their life that they will uh, they will just they will keep waiting on God for that ten year because at first they are doubted God. So we just have to wait on God. For, for, they have to wait on God Till God will do it at His own convenient time. But this is only teaching us that we must not waver in our faith. As we read again, that but I know that even now that whatsoever that we ask of God, God will give it. God will give it thee. So we just have to have faith in God and never waver in our faith. Ìlérí tọ́lọ́run ṣe fún wa yẹn. Ohun tọ́lọ́run ti bá wa sọ yẹn pé òun fẹ́ ṣe. Kì ṣe pé kò lè ṣe kíni o. But ẹ̀mí àìgbàgbọ́ yẹn ló ń ṣe kíni o lóru èní ẹ̀mí àìgbàgbọ́ yẹn ọlọ́run á wí. ọlọ́run á wí. gbogbo ẹ̀mí iyèméjì tó mú ká máa pàdánù lọ́dọ̀ ọlọ́run lóru èní ọlọ́run á finá ọlọ́run á finá ọlọ́run á dá ìgbàgbọ́ àyè padà sínú wa. Those things that God has proposed to do, it's not that God is not capable of doing it all. But because of the spirit of unbelief, and I pray that the Lord will consume that unbelief, the spirit of unbelief in our lives, and it will restore the spirit of faith in us in Jesus' name. Amen. kó Before we go to prayer, let's check what the Bible says about unbelief or doubt. Ìwé Jákọ́bù. The book of James. Orí ìkíní Chapter one verse six. Ó kí ó béèrè ní ìgbàgbọ́ ní àìṣeyèméjì rárá nítorí ẹni tí ń ṣeyèméjì dàbí ìgbì omi òkun tí ń ti ọwọ́ afẹ́fẹ́ bì sí wá bì sẹ́yìn tí a sì ń rú sókè nítorí kí irú ènìyàn bẹ́ẹ̀ máa rò pé òun yóò rí ohunkóhun gbà lọ́wọ́ Olúwa. James chapter one from verse six but let him act in faith nothing wavering, for he that wavereth is like a wave of the sea, driving with the wind and tossed. For let not that man think that he shall receive anything of the Lord. lẹ́ni tó ń teyè méjì ó dàbí omi òkun tẹ́mọ̀ táwa ti lọ sí etí òkun omi yẹn á bì wá wíì tó bá tún dìgbà ká tún ṣe kínni o kíru ẹni bẹ́ẹ̀ má rò pé òun lè ṣe kínni o òun lè rí ohunkóhun gbà lọ́wọ́ ta ni lọ́wọ́ Ọlọ́run Let not a man that it think he can receive anything from God. So ẹ jẹ́ ká dìde. Now let's rise in our feet. Ká gbàdúrà. And pray. Pé Olúwa. The Lord. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbà báyìí pé Olúwa dárí gbogbo iyèméjì tí mo ti ṣe gbogbo ibi tí mo ti dáòtù ẹ̀yin Ọlọ́run. Gbogbo ibi tí mo ti ṣe iyèméjì yín Olúwa jọ̀ọ́ dáríjì mí. let's first pray that the Lord should forgive us of every of our doubtfulness. dáríjì mí. now forgive me Lord. gbogbo ibi tí mo ti ṣe iyèméjì rẹ olúwa ṣe kí ni o dáríjì mí. in any area that I have doubted you Father forgive dáríjì me. dáríjì mí. Lord forgive me. dáríjì mí. oh Lord forgive me. ibi gbogbo tí mo ti ṣe iyèméjì. In all ways that I have doubted. Olúwa dáríjì mi. Father forgive me. Dáríjì mi àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ńlá tó wà nú ẹ̀jẹ̀ Jésù ẹ̀mẹ́ mímọ́ Jésù Kristi ọmọ Ọlọ́run mo bẹ̀ yín nínú àánú yín bí gbogbo tí mo ti ṣe iyèméjì Olúwa jọ̀ọ́ dáríjì mi tí mo ti ṣe iyèméjì yín tí mo ti ṣe iyèméjì oyin tí mo ti ṣe iyèméjì ìtọ́ni yín Olúwa dáríjì mi ẹ̀mí mímọ́ jọ̀ọ́ dáríjì mi Olúwa dáríjì mi olúwa dáríjì mí dáríjì mí dáríjì mí olúwa jọ̀ọ́ dáríjì mí olúwa dáríjì mí olúwa dáríjì mí olúwa dáríjì mí ní orúkọ jésù kristi olúwa wa. amen. ẹ jẹ́ ká gbàdúrà yẹn dáadáa o. let's pray the prayer seriously. sẹ́mọ̀ pé iyèméjì ni pé ọlọ́run ò tó ṣe. It, it is doubtfulness for you to think God is not capable. Pé ẹ lágbára láti ṣe. He is powerless. Tàbá dẹ̀ ń kọrin, ohun gbogbo ló lè ṣe, ohun gbogbo ló lè ṣe, ohun gbogbo ló lè ṣe, ọlọ́run ayérayé, à ń kọ lórin, àbá máa kọ lórin. But tó bá di moment ká put ẹ̀ in place. Meanwhile, in our songs, we try to engage the power of God, but when it comes to the practical aspect of it. Eh, Olúwa sọ sì wà lókè. Then we start to query ah, him. Olúwa sì ń gbàdúrà. Are you still in heaven? Do you still hear prayers? Ṣé kò ní dùn bàbá ni? Won't that be painful to the father? Ká ọmọ wa ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ dáadé àti mọ́mì ló wá ń bí ìsìn. We are parents. Ẹ mọ now ọmọ ọmọ now gẹ́gẹ́ bí òbí kọ́mọ wa dé. Ẹ̀yin náà ẹ jẹ́ ká dáhùn báwo ló ṣe máa rí? As parents, how will you feel? Báwo ló ṣe máa rí? How will you feel? Ẹni àní bàbá rèé màmá rèé ó dẹ̀ rí bàbá àti ìyá ẹ̀ ńlẹ̀ tó jẹ́ pé ó ní ohun gbogbo ní kíni o ó wáá fi wọ́n lẹ̀ ẹ wo mi ò rò pé ẹ tó láti ẹ tó láti ṣe ohun tí mo ń béèrè ó wáá lọ ń bẹ́ lómi báwo ló ṣe máa rí lọ́kàn wa. When the father or the mother, when they are present, hear the child go to another person, so how do we feel? Ohun tá a dẹ̀ ń ṣe ní kíni o lójoojúmọ́. And this is what we do on a daily basis. Àwọn nǹkan dẹ̀ wà tọ́lọ́run ń ṣe lọ́wọ́ nú ayé wa because now praise the lord. hallelujah. fún àpẹẹrẹ kọ́mọ kọ́mọ kọ́mọ five years sísìn kó ní òun fẹ́ wa mọ́tò tàbí kó sọ pé dáàdi òun òun fẹ́ kọ́ mọ́tò òun fẹ́ kí ni dẹ̀ bàbá máa sọ wọ́n máa ní kí ni o ẹ̀hẹ́n ohun tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run yẹn ọlọ́run fẹ́ ká dàgbà dé àwọn ìpele kan torí tó bá ṣe é sì kó má jẹ́ pé ohun tó ṣe fún wa yẹn náà ni ó tún mú ká ṣe kí ni o ká tún padà because àti ní àwọn òye tó yẹ ká ṣe kí ni o ká ní àti ní àwọn ìmọ̀ tó yẹ ká ṣe kí ni o ká ní ó sì rú òkè sáàmọ wà ń bì máa kẹ́kọ̀ọ́ jẹ́ ń kó ẹ ìpele kan kó mọ̀ pé praise the lord. hallelujah. ṣe bí ẹ ṣe àwa tá a bá gbọ́ ó dà ìpòrí afẹ́fẹ́ ní àjàwò rẹ̀ lọ́ọ̀ náà ti sọ pé ẹnìkan pé àbúrò ẹ̀ ló jẹ́ mẹ́mbà operation jesus only ṣẹbọ kan wá wà ń bì pé ó wá wọ́n connect wọn pọ̀ láti pray ni o wọ́n láwọn gba àwẹ̀ àwọn wá sọ fún wọn pé àwọn máa gba àwẹ̀ àwọn máa máa gbà lábẹ́òkúta káwọn máa gbà ní kíni o lẹ́kọ̀ọ́ báwọn gba ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta títí dọ́jọ́ keje ìgbà tó wá dọ́jọ́ keje lọ́lọ́run wọ́n láwọn wà ń bẹ túrúmù náà kọ́ ni lọ́lọ́run wá sọ fáwọn pé wò ó ẹni tí ẹjọ́ ń gbàdúrà yẹn o mi ò lè dáhùn àdúrà ẹ o pé nǹkan tó dà wọ́n jù ni pé ọlọ́run ò sọ níjọ́ àkọ́kọ́ àwọn ti gbààwẹ̀ ọjọ́ mélòó ọjọ́ méje pé mo ti bùkún rí bọ́ ńgbà tí mo bùkún ó fowó yẹn ṣe ohun tí ò ṣe kí ni o kí ló fa ẹni kí ló fà á tẹ́nìyẹn fi lówó yẹn nílòkulò torí kò lóye ọlọ́run kò mọ ọlọ́run n tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run kì í ṣe pọ́ ọlọ́run fẹ́ ṣe fún wa bò ń wo pé mọ́tì ìjẹ̀ǹsẹ̀ ní òye mọ́ n tó yẹ kó ṣe kí ni o kó o mọ̀ but níbi ìpele tó fi wá sí nìyẹn tó sì ń ro iwá pé jẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ jẹ́ kó lóye mi sódà tí n bá fún ní tí mo fẹ́ tó ń béèrè lọ́wọ́ mi kó má jẹ́ pé a lò síbi tí ò yẹ kó ṣe kí ni o kó lò sí ìpele yẹn lọ́pọ̀ wá wà láti ń sọ pé ẹ wò ṣe Jésù nìkan lè ṣe léyìí ṣé kò wá ní mọ̀ dùn bàbá àwa ní ká béèrè pé olúwa jọ dáríjì wa gbogbo ibi tá a ti ṣe iyèméjì rẹ gbogbo ibi tá a ti gbàgbọ́ pé o lè ṣe kí ni o o lè ṣe é olúwa ṣe kí ni o dáríjì wá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ńlá tó wà nú ẹ̀jẹ̀ jésù ẹ̀mí mímọ́ jésù kristi ọmọ ọlọ́run gbogbo ibi tá a ti ṣe iyèméjì yín látẹ̀yìn wá gbogbo bí tá a ti gbà yín gbọ́ jésù jọ dáríjì wá o ẹ̀mí mímọ́ jọ dáríjì wá o àtàwọn àtàwọn àbí àtàwọn tó ń gbọ́ wa lórí afẹ́fẹ́ jésù jọ dáríjì wá ibi gbogbo tá a ti ṣe iyèméjì yín ibi gbogbo tá a ti gbà yín gbọ́ pé ẹ lè ṣe é olúwa jọ dáríjì wá ẹ̀mí mímọ́ jọ gbà wá fàánú gbà wá jẹ́ àánú gbà lórí àwọn iyèméjì tá a ti ṣe sẹ́yìn olúwa jọ fàánú gbà wá fàánú gbà wá fàánú gbà wá fàánú gbà wá fàánú gbà wá fàánú gbà wá jẹ́ ara àánú gbà jẹ́ ara àánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. lórúkọ Jésù àdúrà wa gbà. Amen. lórúkọ Jésù àdúrà wa gbà. Amen. so ẹ jẹ́ ká wá gbàdúrà. Now let's pray. Pé Olúwa. The Lord. Ẹ̀mí iyèméjì. The spirit of. Ẹ̀mí àìgbàgbọ́. The fullness of unbelief. Tó yọ ayé mi lẹ́nu. That is why my life. Olúwa mi ò fẹ́ mọ́. I don't want it, oh Lord, anymore. Olúwa mi ò ṣe kí ni o, mi ò fẹ́ mọ́. I do not want it anymore. Olúwa lóru èní. Olúwa finá jáde láyé mi. Oh Lord, tonight cast it out by fire. Olúwa finá jáde ní kí ni o, láyé mi. Cast it out by fire. Ṣé mọ̀ pé ìwé Deuteronomy orí ìkẹrin ẹsẹ̀ kẹrìnlélógún ó ní ọlọ́run wa iná kíni o so kó ti iná ajónirun rẹ bọ ayé wa gbogbo ẹ̀mí iyèméjì yẹn ẹ̀mí àìgbàgbọ́ yẹn kó ṣe kíni o kó finá lè jáde kó sọ wá di òmìnira lọ́wọ́ wọn. As you have it in the book of Deuteronomy 4:24, that says that God is a consuming fire. So we want God to engage this fire in our lives in order to cast them out ní iná ẹ̀ ń pe nọ́mbà dádì wọn ò tí ì gbé bóyá ó dẹ̀ ń kọ the number you are dying is you is busy ara ti ń gbọ̀n pé hey hey hey hey hey pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tọ́lọ́run ti ṣe kí ni o tó ti kọ́ wa ká mọ̀ wá ní o ti kú ọjọ́ kẹ́ni ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ẹ wá gbọ́ pé Jésù yẹn sì dé ah, kí ló ń tún ṣe kí ni o ìkà nígbà tó kú tán ó yá ẹ̀ kí ló ń bọ̀ wá sí ẹlòmíì ò tiẹ̀ ní mo bá tiẹ̀ ń gbọ́rọ̀ ẹ̀ báyìí wọ́n lè tilẹ̀kùn pa gan pé mo ló tún bọ̀ pé nígbà lẹ́yìn tó kú tán ìkà èkú ẹ̀ nìyẹn kí mú ẹ lọ bò a mọ nǹkan tá a máa sọ tó bá jápá wa ni torí ẹ̀ la fi gbúdọ̀ gbàgbọ́ la fi gbúdọ̀ gbàdúrà sorry la fi gbúdọ̀ ṣe kí ni o gbàdúrà ẹ̀mí àìgbàgbọ́ yẹn kọ́ lọ́run bá wa ṣe kí ni o kó bá wa finá lé jáde kó sọ wá di òmìnira pátápátá tẹ́ mọ̀ pé ẹ̀ oṣù agbára pé ìtúsílẹ̀ tó lóru ẹni ọlọ́run á tú wa sílẹ̀ lọ́wọ́ ẹ̀mí àìgbàgbọ́ lọ́wọ́ ẹ̀mí iyèméjì ọlọ́run á tú wa sílẹ̀ ẹ̀mí máa tú wa sílẹ̀ ọlọ́run á tú wa sílẹ̀. So you might have it in the case that a woman has a child and the child is already children, maybe she's sick or she's not feeling fine, and we are calling the man of God's phone number, maybe he's not going through or he's busy, so we'll start shivering despite all the teaching that we have been undergoing in this ministry. So we should be able to apply faith on our own. So what what that, that would be our the other side would be our own attitude towards it too, like that of Lazarus and the siblings of Lazarus. That some people may even say, Why is he not coming this time? This wicked fellow. So do you want me not to take you to this person's room? tomb, So please don't don't stress me. So we just have to pray that the Lord should cast out the spirit of unbelief. So ẹja Now let's pray the first prayer point. The source of unbelief in me. Father cast it out by fire. Consume it by fire. Cast it out by fire. I do not want mi to say more. I detest it. Mi ò fẹ́ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ńlá tó wà nú ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ orísun ẹ̀mí àìgbàgbọ́ nínú ayé mi nínú ọkàn mi Olúwa bá ń lé jáde Olúwa finá lé jáde lórúkọ Jésù finá lé jáde ẹ̀mí mímọ́ finá lé jáde Olúwa finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde orísun ẹ̀mí àìgbàgbọ́ nínú ọkàn mi olúwa mi ò fẹ́ mọ́ olúwa mi ò fẹ́ mọ́ olúwa mi ò fẹ́ mọ́ olúwa mi ò fẹ́ mọ́ olúwa finá lé jáde finá lé jáde finá lé jáde ẹ̀mí àìgbàgbọ́ nínú mi lórúkọ jésù lóru èní olúwa bá ọ wí lórúkọ jésù olúwa bá ọ wí ó yá jáde kó nu ọkàn mi fi ọkàn mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ayé mi sílẹ̀ fi ọkàn mi sílẹ̀ ó yá jáde jáde jáde lórúkọ Jésù Olúwa bá ọ wí lórúkọ Jésù Olúwa bá ọ wí ìwọ ẹ̀mí àìgbàgbọ́ ìwọ ẹ̀mí àìgbàgbọ́ orísun ẹ̀mí àìgbàgbọ́ nínú ayé wa lórúkọ Jésù Olúwa bá ọ wí lórúkọ Jésù Olúwa bá ọ wí lórúkọ Jésù Olúwa bá ọ wí ó yá jáde jáde jáde fi ayé wa sílẹ̀ fi ọkàn wa sílẹ̀ fi ayé wa sílẹ̀ fi ọkàn wa sílẹ̀ fi ayé wa sílẹ̀ fi ọkàn wa sílẹ̀ fi ayé wa sílẹ̀ fi ọkàn wa sílẹ̀ fi ayé wa sílẹ̀ fi ọkàn wa sílẹ̀ lórúkọ Jésù ìwọ ẹ̀mí àìgbàgbọ́ jáde kó láyé wa jáde kó láyé wa jáde kó láyé wa jáde kó láyé wa jáde kó láyé wa jáde kó láyé wa jáde kó láyé wa jáde jáde jáde jáde jáde jáde jáde ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Yàtọ̀ gbà báyìí pé Olúwa. We pray in this direction that Lord. Ẹ̀mí àìgbàgbọ́. The spirit of unbelief. Tó mú kí n mọ wá Jésù àfojúrí káàkiri. That makes me to seek that physical Jesus. Sàmọ Jésù àfojúrí. Do we know the physical Jesus? Tí wọ́n bá sì sọ pé gba ilé lọ lò. If you are not given substance to use. Ṣùgbọ́n Jésù ti ṣe ẹ máa lọ lálàáfíà. But the other one that Jesus had done it in peace. Tí ò bá tí ì ṣe pé ẹgbẹ́ ilé if not that we were given yeah, substance. so that is that physical but Jesus. but ẹni tó ń ṣe Isaiah forty-five. the one that done it in the book of Isaiah forty-five. verse fifteen. Isaiah forty-five fifteen. Isaiah 45 verse 15. Oni ní lóòótọ́ ìwọ ni ọlọ́run tí ó fi ara rẹ̀ pamọ́ ọlọ́run Ísírẹ́lì olùgbàlà ọlọ́run tó ń bá wa ṣe ẹni àìrí tó ń ṣe kíni o tó ń ṣiṣẹ́ rírí bọ̀ tí ò bá tí ì sí ìgbàgbọ́ àyè tí wọn ò bá tí ì ní ẹgbẹ́ eléyìí Jésù mìíràn dẹ̀ nìyẹn ṣùgbọ́n Jésù ojúlówó Jésù kò ní kò lóminú kò létùtù torí kan ṣoṣo tá a gbúdọ̀ sí náà ni Jésù ti ṣe kíni o tó ti ṣe lórí igi àgbélébù lẹ́yìn yẹn kò tún ṣètùtù míì mọ́ gbogbo ẹwà wẹ̀wẹ̀ rà padà ẹwà ṣe ti bí ẹwà ṣe tàn rádaràda ni. Isaiah forty five fifteen says, Verily thou art a God that hideth his, thyself O oh God of Israel, the Savior. So this God that we know here is the God, is the invisible God manifesting the visibility, doing mighty things. Because if there and if there are any other God that need a substance that we need to have substance to, so that is total nonsense. Now, ṣe bó yé wa lóòótọ́ ìwọ ni ọlọ́run tí ó fi ara rẹ̀ pamọ́ ọlọ́run Ísírẹ́lì kí ni olùgbàlà bọ̀ tí gbàgbọ́ ààyè ò bá sí a ah, eh, ah, mo mọ̀ lọ́yọ́ ní Jésù nìkan mo rò pé bí mo ṣe débẹ̀ wọ́n á fún mi ní kíni kí ló ṣe eh, námánì adẹ́tẹ̀ ẹ jẹ́ ká jókòó díẹ̀ kí ló wà lọ́kàn ẹ̀ nígbà tó dọ́dọ̀ wòlíì láìsà bìkọ́ ó ti lọ káàkiri ó ń wò pé ah, bó ti bí ohun tiẹ̀ ṣe débẹ̀ yẹn ó máa jáde pé olórí olórí ogun ṣe kí ni o ó wá tún ránṣẹ́ pé kò ń lọ wẹ̀ à kí lọ wẹ̀ because ó ti ro ẹwo gbogbo bí tó ti máa ṣe kí ni o tó ti máa lọ oríṣiríṣi nǹkan tán ti ṣe kí ni o tán ti gbé fún tí ò sí kí ni o tí ò rọ́nà àbáyọ ẹwo bí táwa náà ti lọ ẹwo iye bí tá a ti torí bọ̀ ẹwo iye bí tá a ti forí jágbó lọ praise the lord ìkan sì ṣẹlẹ̀ sí mi ó ti pẹ́ díẹ̀ o ẹ wọ́n mú mi lọ náà ni o ẹ báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ nìyẹn ó ní pé kí n yá ọ ní owó ń gbà yẹn kò sáàyà wọn iye kan ó kàn di táìmù kan bá ní màá mú ẹ jáde wọ́n bá dẹ̀ mú mi jáde ó ní díẹ̀ ọmọkùnrin bó ṣe sọ fún mi gbà yẹn nìyẹn pé díẹ̀ ọmọkùnrin ò ṣe kí ni o wọ́n bá mú mi lọ adébi tán tá a lọ wọ́n ṣe gbogbo tán tán máa ṣe tán wọ́n bá ní màá jẹ kí ni o àṣejẹ praise the lord hallelujah mi ò kúkú lóye kò sí akàn lọ chọ́ọ̀chì náà ni ó dẹ̀ sọ pé díẹ̀ ọmọkùnrin ò ṣe kí ni o àwọn ṣe gbogbo ẹ̀ mo jà ṣe jẹ́ o ní hòhò nú kòkò dúdú praise the lord nú kòkò dúdú ní hòhò wọ́n tún péjọ pọ̀ lórúkọ Jésù iye wa ò ní ra. Amen. iye wa ò ní ra. Amen. tó bá tún rántí máa máa wò ah èwo ni gbogbo eléyìí ẹ mo jókòó wọ́n péjọ wọ́n ṣe gbogbo tán fẹ́ ṣe kíni o wọ́n gbà tán ṣe tán ní kó yá wọ yàrá yẹn lọ ní òwò ni wàá ṣe kíni o wàá jẹ mo jà sí jẹ yẹn ní kíni o ní òwò lẹ́yìn ẹ̀ wọ́n kí wọ́n á mọ gbẹ omi kan every week mọ̀ ọ́nú mo máa lọ mú kíni màá lọ mọ́ gbómi yẹn ó kàn díjọ́ kan náà ni èwo ni ẹni tí mo tí mo ọmọ bàbá yóò kàn sáà ń sọ pé bó ṣe ń sọ̀rọ̀ pé jésù ò jámọ́ nǹkan ó sáà ń sọ gbogbo ẹ̀ ní èwo tiẹ̀ ni ọlọ́run sáà ràn mí lọ́wọ́ iye yẹn sáà ṣe kí ni o ó sáà sí mi ò lọ́bẹ̀ lọ gba omi mọ́ ẹni tó wá mú mi lọ́bẹ̀ òun rò pọ́n ti pè wọ́n ní kí ló dé tí o ṣe kí ni o lẹ́yìn kí sómi nìkan ó pọ̀ lóríṣiríṣi tí n bá jí láàárọ̀ wọ́n ní eléyìí ni màá ṣe kí ni o ni màá tọ́lá eléyìí ni màá ṣe kí ni o ni màá fi sẹ́nu eléyìí ni màá ṣe báyìí eléyìí ni màá ṣe kí ni o ni màá tọ́lá praise the lord kí n dẹ̀ tó jáde láàárọ̀ ọjọ́ àárọ̀ ọjọ́ kọ̀ọ̀kan náà àfi kí n lè ṣe kí ni o màá màá sí eléyìí màá eléyìí tí màá fi sẹ́nu eléyìí tí màá ṣe kí ni tí gbogbo rádaràda yìí kí ni ìyẹn náà ọlọ́run àṣe kí o àfojúrí ọlọ́run àṣe kí o àfojúrí ṣùgbọ́n níjọ́ yẹn ń jọ́ ọlọ́run ẹni tọ́lọ́run lò pé ìwọ kan wà òun ní tó ń tọ́lọ́ òun ní gbogbo nǹkan ọlọ́run dẹ̀ ràn lọ mo ṣe délé lọ́jọ́ yẹn wọ́n dá gbogbo ẹ̀ nù praise the lord hallelujah but báyìí náà ẹ wo námánì adẹ́tẹ̀ yẹn ẹ wò ó ṣé kò kọ́kọ́ ṣe iyèméjì bọ́ ọmọbìnrin yẹn ló à nígbà tí wọ́n ó ní ẹ ó dẹ̀ ṣe kí ni o ó dẹ̀ lọ ó dẹ̀ lọ ẹ wo gbàtà àwa náà àfi tá a bá fẹ́ parọ́ lókù a mọ̀ wò pé àbá ṣe débì kan béèrè pé iye báyìí ni charges kí ni o ó tún ṣe tán ó tún kó ẹ wo gbogbo nǹkan tó kó dání because orí ibi tó ti ṣe kí ni o tó ti ń bọ̀ ojúlówó yẹn ò ṣe kí ni o kò jọ lójú kò ṣe kí ni ṣé jésù ojúlówó náà sójú àwa náà lójú ṣé kìí ṣe jésù tán ń fowó tó jẹ́ pé wàá kọ́kọ́ sanwó kó tó rí kíni o wòlíì débi pé ẹ máa ṣe kíni o. Yes, Isaiah 45, verse 15. Verily, thou art a God that hideth thyself, O God of Israel, the Savior. This that God we are serving is a is able God, he can do all things. Let's consider the case of Naaman the warrior then that when he went to the prophet, the prophet said, Go and bathe in this river, but he just considered his status. Now, how will you just tell me to go and bathe in this? So, because of his unbelief, then he was he remained in that state for that while. So, I remembered uh, an experience I had some time ago that I had uh, this person that we uh, we are friends. So, I lent this, I lent this person money. Thereafter, the person told me that I need to fortify myself. So, the person took me to a place where I had concussion, naked. So I often go to the place to take water, and I was given not only the water, I have some other substances like that. So with the dosage that you have to use this this way, you have to use this this way. So, but one day when I went to the place, so it was not as if the person was now blaspheming against God, but I just thank God that I was enlightened this very day. I no more go to the place. So the person that took me there was called that this person no longer come But still, on that very day, on that fateful day, I was in the church and the person preaching now said, You that your success is at home, that you are taking this way. So when I got home, I just have to trash everything. I no more use those things. So, but later, the the the slave girl later helped this man that why not just apply faith? Why not just take the step first? So you can see that after taking the step, so he was made whole. so ẹ jẹ́ ká dìde ká gba yẹn lẹ́ẹ̀kan sí. let's rise on our feet and repeat that once more. bí Jésù. the Lord Jesus. Orísun ẹ̀mí àìgbàgbọ́ nínú ọkàn mi. That source of unbelief in my heart. Olúwa lóru èní. Lord this night. Olúwa dáná sun. Consume me fire. Mi ò fẹ́ mọ́. I don't want it. Orísun ẹ̀mí àìgbàgbọ́. That source of unbelief. Èyí tó mú kí n máa wá Jésù àfojúrí kiri. That made me to seek that physical Jesus. Èyí tó mú kí n máa wá Jésù àfojúrí kiri. That made me to seek that Olúwa lóru èní. Jesus not tonight. Olúwa bá mi dáná sun. Father consume me. Lè jáde pátápátá láyé mi. Cast it out my life. Olúwa dáná sun. Consume me. Mi ò fẹ́ mọ́. I know what it like. Àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ńlá tó wà nú ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ Jésù Kristi ọmọ Ọlọ́run orísun ẹ̀mí àìgbàgbọ́ nínú ọkàn mi nínú ayé mi Olúwa dáná sun nínú ayé ayanu ayé ọmọ Olúwa dáná sun ẹ̀mí mímọ́ dáná sun olùgbàlà dáná sun Olúwa dáná sun dáná sun dáná sun Olúwa dáná sun orísun ẹ̀mí àìgbàgbọ́ nínú ọkàn wa nínú ayé wa olúwa dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa finá run dànù olúwa finá rẹ jẹrun fina jẹrun fina jẹrun fina jẹrun finá jẹrun finá jẹrun finá jẹrun orísun ẹ̀mí àìgbàgbọ́ èyí tó mú ká máa wá jésù àfojúrí káàkiri olúwa bá wa dáná sun ẹ̀mí mímọ́ dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa dáná sun ní orúkọ jésù kristi olúwa amen. lórúkọ jésù àdúrà wa gbà. amen. lórúkọ jésù orísun ẹ̀mí àìgbàgbọ́ èyí tó mú ká máa wá jésù àfojúrí káàkiri nínú ayé wa àtàwọn tó ń gbọ́ wa ní online àtàwọn tá a wà nínú ìgbọ̀ngàn yìí ni lóru èní lórúkọ jésù olúwa dáná sun. amen. lórúkọ jésù olúwa dáná sun. amen. jésù sọ wá dòmìnira lọ́wọ́ ẹ̀. amen. ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín jesus name fẹ́ gbàdúrà pé olúwa dá ìgbàgbọ́ ààyè sí mi nínú. The Lord instilled the living faith in me. Ìgbàgbọ́ kí ni o? Ìgbàgbọ́ ààyè. Which faith that living faith? Ìgbàgbọ́ tí kì í sá ìgbàgbọ́ tí kì í tì. Olúwa ṣe kí ni o? Dá sí mi nínú. Ẹ wo Sádraki, misaki àti Abẹ́gínígò. Praise the Lord. Because lórí ẹ̀ náà ìdánwò àṣekínni o. But ẹni tó bá lè dúró lórí ọ̀rọ̀ gbàyẹn lọ́lọ́run ṣe ṣe máa ṣe yes he is my what child so ọlọ́run á ṣe kí ni o á pia." ẹ̀yin náà wò wọ́n ń wo nọ́mbà ẹ̀ ó yẹ lọ dáná yẹn ní lọ́pọ̀ mélòó lọ́pọ̀ méje wọ́n sì dúró pé tó bá gbà wá òun lọ lọ́run tí ò bá gbà wá òun lọ lọ́run torí pé kí ni o ìgbàgbọ́ tí kì í sá ìgbàgbọ́ tí kì í tì ṣe kí ni o ó ti wà nínú ayé wọn ó ti wà níbo nínú ayé wọn dẹ́nu wo Dáníẹ́lì ọlọ́run á ràn wá lọ́wọ́ o sẹ́mọ̀ pé tọ́lọ́run ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa ní oṣù agbára tọdún yìí àwẹ̀ àwẹ̀ àkọ́kọ́ ìwọ kò gbọ́dọ̀ ṣe kí ni o sẹ́mọ̀ pé Dáníẹ́lì rí orí ọ̀fẹ́ gbà láti pa gbogbo kí ni o òfin yẹn mọ́ débi wípé wọ́n wo wọ́n wo gbogbo tán lè ṣe wọn ò rẹ́sùn kankan ṣe kí ni o so ìyẹn ni pé káwa náà tún padà ìwọ kò gbọ́dọ̀ tó wà nú ọ̀rọ̀ ọlọ́run orí ọ̀fẹ́ táwa náà fi gbàwẹ̀ yẹn títí wọnú ògo ọlọ́run ayọ̀ǹdẹ̀ fún wa o. àwọn àwẹ̀ yẹn ni ò ṣe é já o kò lópin o ìwọ kò gbọ́dọ̀ ìwọ kò ẹ wo ó pọ̀ o ìwọ kò gbọ́dọ̀ purọ́ fún kínni o ọmọ nìkejì rẹ ìwọ kò gbọ́dọ̀ fi búburú ṣe kínni o san búburú ó pọ̀ lórúkọ jésù orí ọ̀fẹ́ tá a fi jó lóòótọ́ sí ọlọ́run ayọ̀ǹdẹ́ fún wa ọlọ́run ayọ̀ǹdẹ́ fún wa because àwọn àwẹ̀ yẹn sẹ́rí ìwọ kò gbọ́dọ̀ forí balẹ̀ fún kíni o ọlọ́run mìíràn ìyẹn ni sadraki misaki àti abeginigun ṣe kíni o ẹ wá wòye tó wà wọn lórúkọ jésù àní jẹ̀bi ẹ̀mí máa ń ràn wá lọ́wọ́ a nílò kíni o ìgbàgbọ́ àyè ẹ wo ìyá ìwọ kò gbọ́dọ̀ ẹ wo àná ẹ wo ẹ wo ẹ wo ẹ ìṣó ṣé àná ni àbí jẹta wọ́n sọ pé ta ń sọ̀rọ̀ lórí kíni o ẹ wo ẹ jẹ́ ká jókòó díẹ̀ Despite having this living faith, it will be tested, like in the in the case as in the case of the three Hebrews that the fire uh, with the fire. In the case of Daniel, in the case of Shadrach, Meshach, and Abednego, that we having the living faith doesn't mean we will not be tested. Ẹ wàá mọ nǹkan tó burú ju tó ń bà mí lẹ́rù jù nú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Jákọ́bù yẹn so ẹ orí kejì tó ní ẹni tó bá pa gbogbo òfin mọ́tò ṣùgbọ́n tó ṣe kí ni o tó rú ọ̀kan ó ló ṣe kí ni o ó ló ti jẹ̀bi gbogbo ẹ̀ ẹ jẹ́ ká wá wo ayé wa ìwọ kò gbọ́dọ̀ ìkan ní ọba nebukadnesari ló ṣe kíni o ló lò fún sadraki misaki àti abegnigo àti abegnigo títí tí wọ́n rí ikú báyìí wọ́n sọ pé rárá wọ́n ti kọ́ wa pé èmi ò gbúdọ̀ forí balẹ̀ fún kíni o ọlọ́run mìíràn ẹ wá wo ìwọ kò gbọ́dọ̀ tó kúnnu bíbélì mélòó là ń pamọ́ ń bẹ́ẹ̀ at the beginning of this fasting, we know what we the first thing that we examine, thou must not. So thou must not tell lies to one another. Thou must not do this and that that we have. We have many like that in the Bible that we must not violate because the book of James chapter 2 says that if you keep all the commandment and you violate one, then that means the person has violated all the other laws And in the case of Shadrach, Meshach, and Abednego, they only applied one that you must not, thou must not bow down for any other God aside from the living God. So, which one exactly do we now know that we must not um, violate? So that means we must keep to all those thou, thou, thou, and the laws. Ìwé mímọ́ dẹ̀ wípé nígbà tí ẹ̀mí mọ́ ni bá dé, a kọ́ a mọ̀ rán wa létí kí ni o, ohun gbogbo tọ́lọ́run ti kọ́ wa nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, àmọ̀ràn èṣù bá a ṣe lè dẹ́ èṣù mọ̀ ó pọ̀ lórúkọ jésù àní jẹ̀bi. amen. lórúkọ jésù àní jẹ̀bi. amen. ẹ̀mí máa dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú. amen. ìgbàgbọ́ ààyè tá a fi lè dúró lórí ntọ́rọ̀ ọlọ́run sọ lábí àkóso bó ti wù kó ọlọ́run á yọ̀ǹdẹ̀ fún wa. amen. so ẹ jẹ́ ká dìde ká gbà á in this ministry, we know we have been taught different strategies on discerning on the devil. That this is the way we can discern on the devil. And I pray in the name of Jesus, I will not be guilty of it in Jesus' name. So let's rise on our feet and pray. Let's rise on our feet. The Lord Jesus. Restore the living faith in me. Ìwé John eight thirty one The book of John chapter eight verse thirty one. Ó ní nítorí náà, Jésù wí fún àwọn Júù bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi nígbà náà ni ẹ̀yin ò jẹ́ ọmọ ẹ̀yìn mi ní kíni o ní tòótọ́. Jesus and then Jesus said to these Jews which believed on him, If you continue in my word, then are ye my disciples indeed. Nígbà tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ o. When occurrence. Nígbà tá a bá ń la ohunkóhun kọjá o. When we are passing through. Ṣùgbọ́n tá a rí orí ọ̀fẹ́ gbà láti dúró nínú tọ́rọ̀ sọ pé tí Bíbélì sọ ni màá ṣe kí ni o ìgbà yẹn láàjọ ọmọ ẹ̀yìn jésù ní kíni òní tòótọ́ bọ̀ tí ò bá wá sí gbàgbọ́ ààyè tó ń gbà pé ń tọrọ sọ yẹn náà ń tọrọ ọlọ́run sọ ni màá ṣe kíni o ń màá dúró lé lórí kò pẹ́ lórúkọ jésù ìgbàgbọ́ ààyè jésù àgbè sí wa nínú. amen. ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ tí kì í sá tí kì í tí ọlọ́run àgbè sí wa nínú. amen. ọlọ́run àgbè sí wa nínú. amen. tó o náà fẹ́ gbà pé olúwa fún èmi náà ní ìgbàgbọ́ ààyè. So that is the content of the prayer we are to pray that Lord give me a living faith. Fún mi ní kíni o, ìgbàgbọ́ ààyè tí ó wà láàyè títí. Give me a living faith that will be alive. Tí ò ní sí ohun tó lòdì sí kíni o, ìfẹ́ Ọlọ́run. That will not do anything contrary to the will of God. Lábẹ́ àkóso bó ti wù kó rí. Come what may ẹ jẹ́ ká dìde ká gbàdúrà. let's rise on our feet and pray. ẹ jẹ́ ká dìde olúwa. let's rise on our feet and lord. dá ìgbàgbọ́ ààyè sínú tèmi náà. instill the living faith. fún mi ní kí o ìgbàgbọ́ ààyè. Give me that living faith. Fún mi ní ìgbàgbọ́ kí o ìgbàgbọ́ ààyè. Instill the living faith in me. Àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ńlá tó wà nú ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ dá ìgbàgbọ́ ààyè padà sínú tèmi náà olúwa ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ tí kì í sí tí kì í sá olúwa dá sí mi nínú olúwa gbé sí mi nínú fún èmi náà ní ìgbàgbọ́ ààyè fún èmi náà ní ìgbàgbọ́ ààyè olúwa fún èmi náà ní ìgbàgbọ́ ààyè olúwa fún wa ní ìgbàgbọ́ ààyè olúwa jẹ́ kó wù ọ́ nínú àánú rẹ̀ láti fún wa ní ìgbàgbọ́ ààyè fún wa ní ìgbàgbọ́ ààyè gbé ìgbàgbọ́ ààyè sí wa nínú olúwa dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú ìgbàgbọ́ ààyè olúwa dá padà sí wa nínú olúwa fún wa ní ìgbàgbọ́ ààyè fún wa ní ìgbàgbọ́ ààyè fún wa ní ìgbàgbọ́ ààyè dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú olúwa dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú fún wa ní ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ààyè tí kì í sá tí kì í tí olúwa yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa jẹ́ kó wọ̀ nínú àánú rẹ̀ láti fún wa ní ìgbàgbọ́ ààyè dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú ìgbàgbọ́ ààyè olúwa yọ̀ǹdẹ̀ fún wa fún wa ní ìgbàgbọ́ ààyè fún wa ní ìgbàgbọ́ ààyè fún wa ní ìgbàgbọ́ ààyè fún wa ní ìgbàgbọ́ ààyè fún wa ní ìgbàgbọ́ ààyè fún wa ní ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ tí kì í sá tí kì í tí olúwa gbé e sí wa nínú gbé e sí wa nínú gbé sí wa nínú gbé sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú ìgbàgbọ́ ààyè olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú ìgbàgbọ́ ààyè olúwa gbé sí wa nínú olúwa dá ìgbàgbọ́ ààyè padà sínú wa olúwa ojúlówó ìgbàgbọ́ olúwa dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú ìgbàgbọ́ tí kì í sá ìgbàgbọ́ tí kì í tí ìgbàgbọ́ tí kì ò ní rẹ̀ ìgbàgbọ́ tàf olúwa dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú lábẹ́ àkóso òun yòówù kó ṣẹlẹ̀ olúwa dá ìgbàgbọ́ ààyè padà sí wa nínú ìgbàgbọ́ ààyè tá ò fi ní ṣe iyèméjì ọlọ́run olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa ìgbàgbọ́ àyè tá a fi dúró nínú ọ̀rọ̀ rẹ olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa ẹ̀mí mọ́ yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa olúwa yọ̀ǹdẹ̀ fún wa yọ̀ǹdẹ̀ fún wa yọ̀ǹdẹ̀ fún wa yọ̀ǹdẹ̀ fún wa yọ̀ǹdẹ̀ fún wa yọ̀ǹdẹ̀ fún wa yọ̀ǹdẹ̀ fún wa ní orúkọ Jésù Kristi olúwa wa a tún gbà lẹ́ẹ̀kan sí. repeat the prayer once more. lórúkọ jésù ìgbàgbọ́ ààyè ojúlówó ìgbàgbọ́ ọlọ́run á gbìn sí wa nínú. amen. ọlọ́run á gbìn sí wa nínú. amen. ọlọ́run á gbìn sí wa nínú. amen. kọ́sílẹ́yìn tá a gbàdúrà náà èṣù á tún wá o kì í ṣe pé kò ní wá o ṣùgbọ́n bó ṣe ń bó ṣe ń borí wa tẹ́lẹ̀ kò ní lè borí wa mọ́. amen. kò ní lè borí wa mọ́. amen. because Ani ah. Uh, o mọ̀ lo kínní mọ̀ so dẹ̀ rò pé bó ṣe ń jáde yẹn o ti gbàdúrà Jésù adem sẹ́mọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ sẹ́mọ̀ pé lórúkọ jésù kò ní rí sẹ́sẹ̀ lọ́kàn wa mọ́ àmín kò ní rí sẹ́sẹ̀ lọ́kàn wa mọ́ àmín kò ní rí sẹ́sẹ̀ lọ́kàn wa mọ́ àmín torí ọmọ wa tún wá pé ah, òun ló dẹ̀ mo máa mú ìdánwò wá ni bọ́ńgbà tá a bá lè pé lórúkọ jésù mo tẹríba fún kíni o ọlọ́run James four seven mo kọjú ìjà sí èṣù èṣù ó ní ká tẹríba fún kíni o ọlọ́run ká kọjú ìjà sí èṣù èṣù àdẹ̀sẹ̀ kíni o àṣà àbí kíni Jésù lò àti kọ́ ọ̀rọ̀ ni lórúkọ Jésù iye wa ò ní ra iye wa ò ní ra amen ọ̀rọ̀ yẹn sìn lábàá ti fẹ́ kà kí ló máa ṣẹlẹ̀ gbà yẹn lórun ò ní kùn wá mọ́ amen. tá a bá ti fẹ́ ka bíbélì oorun ò ní kùn wá mọ́. amen. tá a bá ti fẹ́ ka bíbélì lórúkọ jésù èṣù tó máa mórun kùn wá kò ní rí sẹ́sẹ̀ lọ́kàn wa mọ́. amen. kò ní rí sẹ́sẹ̀ láyé wa mọ́. amen. ìkọ́ tí jésù ò bá ohun tó lò ní a ti kọ́ a ti ṣe kí ni o a ti kọ́. it is written. tó náà bá tẹ̀sùn bá ti dé náà pé a ti kọ́ pé ohunkóhun tí ń bá béèrè ó ní oko tí n bá béèrè ní òru nígbà tí n bá gbàdúrà kí n gbàgbọ́ pé mo ti ṣe kí ni o mo ti rí wọn gbà náà á dẹ̀ rí bẹ́ẹ̀ fún mi ẹ̀ rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ á ní à ilé mọ̀ wèrè ó mọ̀ ń dá mi á ṣe kí ni o á sá tó bá tún mú mi wá káwa náà tún fa kí ni o ọ̀rọ̀ yọ ẹ̀mélòó náà ló fi dán Jésù wò ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ táwa làwa jẹ́ ta là ń tẹ̀lé ta ni bàbá wa Jésù ó ní nígbà tí èṣù ò lè bẹ̀rù jésù lẹ́yìn àwẹ̀ ogójì ọ̀sán so bọ̀ bó bó ṣe ń wá lórúkọ jésù àwa là á borí. amen. kò ní borí ọkàn wa mọ́. amen. ẹ jẹ́ àgbà lẹ́ẹ̀kan sí let's repeat it once more. pé olúwa. The Lord. Dá ìgbàgbọ́ àyè padà sínú tèmi náà. Restore the living faith in me. Ojúlówó ìgbàgbọ́. That genuine faith. Tí mi ò tí màá fi dúró nínú ọ̀rọ̀ rẹ. That will make me still trust in your word. Tí mi ò fi ní sẹ́yìn méjì rẹ mọ́. I never doubt you anymore. Lábẹ́ àkóso bó ti wù kó rí. Come what may. Ojúlówó ìgbàgbọ́. That genuine faith. Tí mi ò fi ní sí ọ títí dojú ikú olúwa yọ̀ǹda ẹ̀ fún mi àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ńlá tó wà nú ẹ̀jẹ̀ Jésù Olúwa ojúlówó ìgbàgbọ́ ìgbàgbọ́ ààyè tí mi ò á fi dúró nínú ọ̀rọ̀ rẹ tí mi ò fi ní sí ọ títí dojú ikú Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún wa yọ̀ǹda ẹ̀ fún wa yọ̀ǹda ẹ̀ fún wa yọ̀ǹda ẹ̀ fún wa àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin Olúwa ojúlówó ìgbàgbọ́ tá a fi ní sí ọ títí dojú ikú Olúwa yọ̀ǹda ẹ̀ fún wa lórúkọ jésù olúwa yọ̀ǹda ẹ̀ fún wa ojúlówó ìgbàgbọ́ ìgbàgbọ́ ààyè tá a fi ní sẹ́ ìwọ jésù títí dojú ikú olúwa yọ̀ǹda ẹ̀ fún wa irú ìgbàgbọ́ ààyè tó yọ̀ǹda fún sadraki misaki àti abeginigo tó yọ̀ǹda fún daniel olúwa ayé tiwa náà ń fẹ́ yọ̀ǹda ẹ̀ fún wa yọ̀ǹda ẹ̀ fún wa ìgbàgbọ́ ààyè tá a fi ní sẹ́yìn títí dojú ikú lórúkọ jésù olúwa yọ̀ǹda ẹ̀ fún wa olúwa yọ̀ǹda ẹ̀ fún wa ìgbàgbọ́ ààyè tá a fi dúró nínú ọ̀rọ̀ yín nìkan ṣoṣo títí dójú ikú olúwa yọ̀ǹda ẹ̀ fún wa ní orúkọ jésù kristi olúwa wa. amen. lórúkọ jésù bí a ti béèrè ó ti rí bẹ́ẹ̀. amen. kò ní yí padà. amen. ní orúkọ jésù kristi olúwa wa àmì méje. amen. amen. amen. amen. amen. amen. amen. amen. amen. amen. Amen in Jesus' name. Jẹ́ Let's clap for Jesus. Simple. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Lórúkọ Jésù àdúrà wa ti gbà. Amen. Lórúkọ Jésù àdúrà wa ti gbà. Amen. Ẹ eh, àwọn kan ẹ jókòó.